السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه أولو الوفا شرح مقامات الحريري المقامات الثامنة المعرية adáwọ́pẹ́ fọlọ́run àti sàrọ́tù fanabọ́ Muhammad à ń kí gbogbo wa káàbọ̀ ní ẹ̀kan sí sí channel wa tí a ti ń ṣàlàyé tírà Maqamatul Hariri kọ́lọ́run dáhùn kó ṣe dáadáa fún gbogbo wa à ń rọ gbogbo wa gẹ́gẹ́ bí ìṣe wa wípé ní ká dákun kí a subscribe sí channel wa yìí so ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa pátápátá inshallah àti eh, ń bá ọ̀rọ̀ yìí bọ̀ láti last week àbí láti last Wednesday so a kà ń pa pé bàbá arúgbó àtọmọ kékeré yẹn wọ́n kójà lọ bá ọba ìkan ní òun ya lábẹ́rẹ́ ìkan ló gba bàbá yẹn lòun ya lábẹ́rẹ́ kó kan ọmọ yẹn ló ti gba ilé ti Rome ó ti fi ṣe eh, ó ti fi gba àrọ̀ so bí tá a bá débi tí bàbá yẹn ti ṣàlàyé pé ní òun ti òun lè fi ilé tìró rẹ̀ lẹ̀ torí pé ní òun lówó lọ òsì jọ́ndà àwọn méjèèjì láàmú ìgbà tó bá yìí wá gbọ́rọ̀ wọn wá ní falama wa alkọ́ọ́dí kọ́sọ̀sọ̀ hùmà ìgbà tí ọba yìí tí yóò gbọ́ àlàyé wọn yékéyéké tán wàtàbá yáná xasọ̀ sọ̀tọ̀ xasọ̀ tó sì jẹ́ pé ní òsì àwọn méjèèjì farahàn wàtàkà súsọ̀ hùmọ́ àti àìlẹ́nìkan méjì tí dá àwọn méjì pé àwọn méjì ni wọ́n jẹ́ nídì abrazalahuma dinaran ó wá fa owó dínàrù kan jáde fún wọn min tahti musalla láti abẹ́ ìtẹ́ ìkírun rẹ̀ wàkọ́ọ̀lẹ̀ lẹ́hùmọ̀ ó wá ń sọ fún àwọn méjì pé ní ẹ̀kọ́ tọ́ àbíhìlẹ̀ kìsọ́ọ̀mọ̀ ẹ fèyí parí ìjà wàfsílà kíjà ó sì tán síbẹ̀ fatala kọfàhù ṣẹ́yìkù ní bàbá àgbàlagbà yìí wá já owó yẹn gbà dunal hadath kí ọmọ kékeré yẹn ó tó sọ pé òun fẹ́ gbà á wàstàkìlásọ̀hù ala wajihil jiddi ó wá mú owó òun ó dààmú fúnra rẹ̀ ní pé pẹ̀lú wípé ní ó mì ní bísínẹ́sì yẹn làlábà tí ò ṣeré wàkọ́ọ̀lá lil hadath ìwọ̀n sọ fọmọ kékeré yìí pé nisfuhu li owó èmi mo ní bisahami mabarati tí ó máa jẹ́ pin tèmi níbi owó tí ọba fún wa wàsá mukali èyí tó tó wá jẹ́ pin tiẹ̀ náà bákan náà èmi náà mo tó ní àná àríṣì èbèràtì yóò máa fi jẹ́ owó abẹ́rẹ́ mi tí ọba jẹ́ wàlá tuwanila hakki amil èmi sì rè mi yẹ kúrò níbi òdodo fakum dìde wahudil mil kọ kọ kọ kọ kọ máa sálọ tẹfẹtẹfẹ fa arol ó wá sẹ́rí sí ọmọ yìí lima hadat látara tó ṣẹlẹ̀ ètì ààbùn ìpayín kéke wàfàhárà àlà sàmáyé ó wá sújọ sí sánmà rẹ̀ sàhábùn ẹ̀sújò dàsí ìpínlẹ̀ kúngbọ̀n wàjà mọ̀láhùlùkọ́ọ̀dì adájọ́ yìí wá káàánú rẹ̀ wàháyíyàjà àsàfàwù ń wá rẹ̀ ń banújẹ́ fún aládínárìlmọ́dí lórí owó tó lọ ilá ṣùgbọ́n o anahu jabara baala alfata ó tún ìdùn ọkàn ọmọ yìí ó tún ṣe wàbàlìbá láhù àti gbogbo tí ń rò lọ́kàn yẹn gbogbo àti ìbànújẹ́ tó wà lọ́kàn rẹ̀ bìdúrà ìhàmọ́tì pẹ̀lú owó mẹ́ẹ̀ rọ́dà kàbíhà láhù tí ó fún un wàkọ́ọ́là láwùú mọ́ wà sọ àwọn méjì pé ìṣánibàlì mu'amalat ẹ mọ́ bàrà yín ṣe mọ́ látòní lọ wàdúrà al-mukhasamat ẹ sì má máa jà mọ́ wàlà tuhdurani fil muhakamat fil muhakamat kódà tẹ bá tó wá padà jà ń jọ́ mi ẹ má kẹjọ yín wọ́dọ̀ mi o fama indi kí sol garamat èmi ò lápòtán fi ń sìn lówó gbèsè lọ tó yẹ pé gbèsè ni wàá máa san fana hadomin indi wọ́n wá dìde kúrò lọ́dọ̀ rẹ̀ farihaine lẹ táwọn méjì ń bínú bèrèfìdí pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ mosfihaine tí wọ́n sì ń sọ káàkiri bihamdi tí wọ́n ń ròyìn tí wọ́n ń dúpẹ́ rẹ̀ káàkiri wàlẹ̀kọ́ọ́dí ṣùgbọ́n adájọ́ yìí máa yàgbù dọ̀jàrà o ìpayín kékeré kò kò rọlẹ̀ mozbaddo hajara o láti ìgbà tí wọ́n ti sẹ́mi kúrò lára òkúta rẹ̀ wàláyánsul kamaduhu ìbànújẹ́ rẹ̀ náà wàá yẹ̀ mozrọ́ṣà hajalmaduhu láti ìgbà tí àpáta ńlá rẹ̀ tó ti sẹ́mi jáde hata ìzá àfàkọ̀ mi gàṣíàtì títí tó fi wá tají àpàlà alàgàṣíàtì ó kọjú sí àwọn àwọn àsọmọgbé rẹ̀ wàkọ́ ọ̀lọ́wà ní kọ́dí òṣìrìbà hìsì mo ti sọjí báyìí mo ti sọjí wàná bá àní hádà sí bẹ́ẹ̀ sì ni mo ti rò èròǹgbà mi ń sọ ìfura mọ́ mi six cents àbí kí náà máa ń six cents six cents mi ń sọ fún bẹ́ẹ̀ pé ànáhùmá sọ̀híbá dáhà páwọn méjèèjì eléte ní ọlọ́gbọ̀n ẹ̀wẹ́ ni o láàkàsìmọ́ díà wọ́n èé ṣe eníjà gẹ́gẹ́ bí wọ́n ṣe pè mọ́ra wọn fàkàyè fàṣẹ̀bílù ilá sàbírìmọ̀ bó o la ṣe fẹ́ túfin ìdí kókó wọn gan wàtìǹbà ti sìrìmọ̀ aláàtìmú kọ̀ọ̀kọ̀ wọn jáde fàkọ́lá láwọn ní hírírí zumrati àwọn ńlá káre inú ọjọ́ rẹ wá sọ fún pé wọ̀ṣọ̀rọ̀ ọ̀rọ̀ tó jamrati àti àwọn tí wọ́n ń gbọ́n fẹ́fẹ́ nínú tí ìbànújẹ́ wọn náà ti ń koná hẹ́ẹ́ nínú àwọn èèyàn rẹ̀ ìnáwó láyà tí mọ̀sítẹ̀kọ́rájú pé àní lè mọ kọ̀ọ̀kọ́ àwọn méjèèjì o ilá bí ìmọ̀ àyàfi tá a bá rí wọn fakọ fáhùmọ̀ àwòrán bọ́ba yìí ṣe fi ìkànnà àwọn ẹrú rẹ àwọn ọmọ ọ̀dọ́ rẹ ó ní kó tọpasẹ̀ àwọn méjèèjì lọ yorùjẹ́ òhúnmọ́ ilé tí ó kó kó àwọn méjèèjì wá bóun padà fàlámà mẹ́sàlá bẹ́yìn náà yàda ìgbà táwọn méjèèjì wá dúró síwájú ọba yìí kọ́ọ̀lá láhùmọ̀ ọba yìí wá sọ fún wa pé usdukọ́ni sínà bàkìrìkùmọ̀ ó yá ẹ iye ọjọ́ orí ẹran yín gan fún mi ẹ ti kọ̀ọ̀kọ́ yín gangan fún mi wàlákùmọ̀l amal ẹ fọkàn balẹ̀ ìní fi nǹkan ṣe mí ń tábí àtìmọ̀ kìrìkì mọ̀ látàbúrú ètè yín ìní faburú ṣe fa ahjamal hadath ọmọ yìí wá sásẹ́yìn wàsítakọ́là ó bẹ́sẹ̀ padà wà ákdàmù sheikh bàbá yìí wá gbáwájú wà kọ́ọ̀lá wọn sọ pé ana sàrùjì yù sàrùjì mo ti wá wàhádà wàládì ọmọ mi rèé wà ṣíbùlù ẹ̀rọ máa kìnìún fìlmákàbàr látara gbogbo nǹkan tí ó jẹ́ kó kó sínú orí níbi gbogbo òṣèṣì pátápátá mithlu asad bíi kìnìún náà ní sẹ́mọ́ǹsẹ̀ wà má tà á dá ti yádùú wàlẹ̀ ẹ̀yẹ́dì ọwọ́ rẹ̀ àtọwọ́ tèmi ààrí fi ibra kò tó tayọ àlàǹbí abẹ́rẹ́ yáwó mọ́ lọ́jọ́ kan ọwọ́ rẹ̀ àtọwọ́ àbọ̀wọ̀ mi ò tayọ àlàsà abẹ́rẹ́ kankan lọ́jọ́ kan rí dègbò pé wà á kan wà láàfin mẹ́rùwádìí bẹ́ẹ̀ sì ni kò sì tayọ àlàsí bíi ilé tìró wà iná má dárù ṣùgbọ́n ìgbà àlìmọ̀síhù tó jẹ́ aláburú àlìmọ́tàdí tó jẹ́ alábòsí mọ́lábìnà ó ó ó ṣàbúrú sí a àtàgàdá ó náà nà ṣàṣì títí àfi wá ṣe kí ni títí àfi wá di ẹni tí ń tọrọ báárà kúlà nàìjíríà rọ́hà à ń tọrọ báárà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n lawọ́ advil maoridi tó jẹ́ ìpè ní wọ́n dùn kó sí ibùmú wọ́n dùn wàkúlà jáàdìl káfí àti gbogbo ẹni tó diwọ́ kúkú maglulu yadi tí wọ́n sọ ọwọ́ rẹ mọ́ lọ́rùn bíkúlì fani pẹ̀lú gbogbo oníranà láfi máa ń tọrẹ o wà bíkúlì maksoni àti gbogbo gbogbo style pátápátá bìlìjìdì a máa ń tọ a máa ń tọrẹ pẹ̀lú òdodo ká serious ká sì tòdo in ajida tí ó bá sàǹfààní wà ilà tó dòdò bá sí ní sàǹfààní bìdáàdì á dà lìnájílíbà rọ́ṣíà ìlàlhàbì ká lè bá a fa nǹkan gidi wá sí eh, ibi lọ́kì wa àsọ́dì eléyìí tó jẹ́ pé ń gbẹ̀ngbẹ́ tó ti dá tó ti dọ́dà wà ní fídàlẹ̀ ọmọọ́rà bí àìṣe àǹkàrí ká sì lé ìjàyè ebú ká lè kúrò níbi ìsẹ̀mí wa wàlmọ́tù mi ń bá dùn lánàá ẹ̀ rí kú lẹ́yìn gbogbo tá a sọ ikú tó rè bìlì mọ́rúsọ́dì ikú tó lùgọ̀dìá ńlá mi ò fàájì lìyàwó tí ò bá já wa lónìí fàájà fìgàdì tó bá dọ̀la ikú ò já wa fàkọ́ọ́lá dáhùn ọba yìí wá ń sọ fún pé lílẹ̀ ìdárò ọlọ́run ló ní ìwà fún wàrà lákàyè rẹ̀ fàmà àdàbà nàfàsà ti fíìk kíni fi ń dùn tó ti ń jáde lẹ́nu rẹ̀ yìí wà wá hanlak kíni fi ń dá tó ọmọ dá láyé o láwùlá ìdá òun tí ìbá sì jàǹbá ti ń bẹ lára rẹ̀ wà ìnà ìlàkànnà lè mú un zìrì wá ń kìlọ̀ fún ọ lónìí wà àlẹ́ kámínà hadirin mo sì ń wá ọ nísọ̀ra fala tumakir ba'daha al-hakimin ẹ má sì ṣe kí ni ẹ má sọ pé ẹ fẹ́ máa dètè sáwọn ọba mọ́ àwọn adájọ́ mọ́ lẹ́yìn èyí o wattaqi satwata al-mutahakimin ẹ bẹ̀rù jẹ níyà agbára àwọn tí wọ́n mọ tí wọ́n wà níjọba o tíjọba ń bẹ lọ́wọ́ ẹ bẹ̀rù jẹ níyà wọn fama kulli musaitirin yukil kì í ṣe gbogbo alágbára ni máa ń forí jìyàn o wala kullu awani kì í ṣe gbogbo ìgbàlá máa ń gbọ́ wọn ní wọn pé pé àbáyé ló ṣe ṣẹlẹ̀ bó ṣe jẹ́ nì fa'ahada uṣ-ṣaykhu bàbá yìí wá ó ṣàdéhùn fún alátìbáyín mọ́ṣúwòrátì wípé lóun ó fọ́lò eh, eh, òun ó fọ́lò advice ẹ̀ wàlẹ̀ ti dáyín antalibisi sùwòrátì wípé òun ó sì kíni òun ó jáwọ́ kúrò níbi ìmọ̀ eh, ìdá nǹkan rú ìṣàbòsí òun àti gbogbo ìwọ́wọ́n tí ò da wàfásọ̀là anjì hátìhì ó wá kù níbi tó bá wà wàlàkátàrú yalmaru min jabhati bẹ́ẹ̀ sì ni ète àtìjàmbá sì tún ṣe kíni ń kọ mọ̀nàmọ̀nà níwájú rẹ̀ kọ́lá al-Harith ibn Hammam àdìsàn àwọn àwọn sọ pé falam ara ìrì ajaba minha fi tasọ́rí fil asfar ìrì tó ṣe mọ̀ tó ń tó ṣẹlẹ̀ ní gbogbo òrìn àjò mi pátápátá wala qara'tu mithla ìyìn kárú rẹ̀ rí fi tàṣà ní fil asfar nínú gbogbo àwọn tí à ńlá ńlá tí mo ti ń ka ìǹkárú rẹ̀ rí so ibi tí makọ́mọ ẹlẹ́ẹ̀kẹjọ tí ó parí sí nìyẹn inshallah tó bá dijọ́ wednesday a tún continue láti ṣe mọ̀kọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án al-iskandariya kọ́lọ́hún sọ àdùgbà náà lọ àtúnwá gbogbo alẹ́ kan sí pé ká dáhùn kí a ṣe eh, subscription sí channel wa yìí ọ̀fẹ́ ní subscription kakan sase ká má ṣaláìsí ìní ká ká subscribe ká tẹ subscription button tí ó wà ń bẹ ọlọ́run máa ṣe dáadáa fún wa hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.